وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀rùpẹ̀ fún ọlọ́run ọba tí ó tún ṣẹ́wàkù títí di ọjọ́ tòní ẹnìkan ṣoṣo eléyìí tí ó dá tó dẹ̀ pa wá láṣẹ pé kí àmàjọ́sìn fóun ó dẹ̀ ń ṣe béèrè lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ní ìṣe pé àwọn tí wọ́n ní béèrè yẹn tí ọ̀rọ̀ yẹn kàn gbọ̀ngbọ̀n òun náà ni àwọn tí wọ́n jọ́sìn fún ti ọlọ́run bá dá lọ́ba ni tí nínú àyà tó wà nínú àwọn àyà lè tí àwọn prof wa kí wọn fún wa ní àárọ̀ yìí kọ́nà ṣe ní rọrùn fún gbogbo ẹ̀yin ọmọ wa láti lè tí irin ọba ń ka tí wọ́n bá ń gbọ́ orí èèyàn máa wú adẹ̀tún máa jẹ́ kí ìrònú èèyàn tún jinlẹ̀ lójú ọ̀nà Islam tí wà a tún máa lé ní imán a máa fún imán èèyàn lágbára sí nígbà tí ọlọ́run bá ti ń jẹ́ kéèyàn tún mọ ìtumọ̀ àwọn ayat ẹwùrọ̀ ayà yìí tí ọkà fún wa ní àárọ̀ yìí ọlọ́run bá ní afaman yakhluqu kaman la yakhluqu fala tatafakkarun ọlọ́run bá ní ṣe a lè fi ẹni tí ń dá Allahu akbar ṣe a fi ẹni tí máa ń dá ṣe a fi wé ẹni tí ó lè dá Allahu tàlẹ́ni tó máa ń dá nǹkan tàlẹ́ni tó máa ń create ọlọ́run ọlọ́run ní ṣáà lè fi ẹni tí ó ní kápá láti dá nǹkan ṣáà lè fi wé ẹni tí ò lè dá nǹkan tó yẹ pé ṣe ni wọ́n dá òun náà gbogbo ohun tí àwọn èèyàn ń sìn láyé lẹ́yìn ọlọ́run la yakhluquna shay'a wa hum yukhlaqun ọ̀nà tí já mọ̀ láwọn àyè mi nínú àlùkòrá ni pé àwọn nǹkan yẹn ò dá nǹkan kan ń tọ́ dá làwọn náà ní tí wọ́n dá ni wọ́n ọlọ́run si ń béèrè lọ́wọ́ èèyàn ò ṣe làákàyè sí wọn ara òjìnlẹ̀ ni àdúpẹ́ fọlọ́run ọba tó ti ti ṣàánú wa èèyàn máa láyé èèyàn máa lówó èèyàn máa lọ́lá èèyàn máa ètò kan ní tọ́nà wọn bá ti yọ̀ǹda ẹ̀ fún gbogbo ẹ̀dá sáwà láyé pé à á ní ìjọra wa lọ orí ọ̀fẹ́ orí gbogbo àjọ máa lò láyé tàbí máa fàyè yìí lẹ̀ lọ. so máa wò ó pé ojú ọ̀nà táwọn kan wà ó ṣàn mékè ọ̀dà ẹ̀rí ṣe rárá àǹfààní táyé nìyẹn opportunity táyé lélẹ́yẹn orí ọ̀fẹ́ lórí ayé ọlọ́run bá túlẹ̀ fún everybody nabi sallallahu alaihi wasallam ní inna allaha yu'ti dunya eh, liman yuhibbu wa man la yuhibbu wala yu'ti wala yu'ti al-imana illa man ahabba ni ọlọ́run máa ń fún ẹni tí ó fẹ́ àtẹni tí ó fẹ́ ló máa ń fún láyé àtọ̀rẹ́ ọlọ́run àtọ̀tá ọlọ́run àtẹni tó ń ṣe tọ́lọ́run àtẹni tó ń everybody ló ní access ìkẹta yìí ọlọ́run tu ilẹ̀ tó fi ń jẹ́ rahman wala yu'til imana illa man ahabba ẹ̀wù kílímà tó ló ń bẹ̀lẹ̀ yẹn illa man ahabba wọn ni kò ní fẹ́ nìkan ní iman tí yẹn fi máa lẹ́tọ̀ọ́ sí ìkẹtọ̀ọ́rùn ìyẹn o máa ń sílẹ̀tì àwọn tó bá fẹ́ràn nìkan àwọn tó bá fẹ́ pátápátá nìkan ló máa fún nìyẹn ìyẹn ò kọ́ mọ̀ kò wọlé kì í ṣe tajà tẹran so adúpẹ́ fọlọ́wọ́n bá lórí ìkẹ́ islam lè ti ọlọ́run wá ṣe fún wa yìí àṣepọ́lọ́run fẹ́ràn wa ni ọlọ́ọ̀ ìmọ̀ àti ìnà wà nínú ẹni tọ́lọ́run fẹ́ràn láti ní ọ̀rọ̀ opportunity ta ní ọ̀bẹ̀ ọlọ́run kó jọ tí yàn máa wá ń ṣe tó fi máa di tí ọlọ́run máa ń bínú sí yàn tọ́nà kì í fi máa fẹ́ yàn má ọ̀nà ìjọ jẹ́ àbáwọn ṣe láéláé túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ lórí dáadáa kò dẹ̀ là wá kúrò níbi gbogbo tí ń jẹ́ aburú lásìkò délẹ̀ kàkà hadith wa bí mélòó ní àárọ̀ yìí tí ó tuntun di pé àwa parí hadith náà ní ìwọ̀nba tí ó ṣẹ́kù ní àárọ̀ la insha Allah kọlọ́n kù ju ìgbà náà lọ. ibi tí a bá dé wọn náà ní hadith ẹ̀dàbí eh, hadith 58 lọ́nà ní ibi tí a bá dé nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ilé tí ó rí kọjá ilé ìtàfi ṣàlẹ̀ fúnra wa nípa mímá fi àwọn abọ́ gold spoon gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mímá fi jẹun fún àwa mùsùlùmí bẹ̀sí jẹ́ pé ọlọ́run ọba ó ní kí anáyí sọ̀rọ̀sọ̀rọ̀ mú kí ó kọ́ fún wa ká máa lùgbèsè ayé Eh, eré tí àwọn tí wọ́n ti gbà pálí jọ náà àwọn kúkú wáyé so gbogbo gbádùn tí ọlọ́run ròyìn nínú àlùjẹ́nà mo fẹ́ bóyá pé orúkọ gbádùn yẹn la gbọ́ eh, ìgbádùn yẹn gangan ní hakiki kò sí láyé orúkọ yẹn gbogbo ń tà ń gbọ́ ṣùgbọ́n gangan gan ọlọ́run bá dárúkọ tó dárúkọ laban tó dárúkọ yakut tó dárúkọ oríṣiríṣi àwọn nǹkan kì í ṣe irú ìta ń lò láyé kì í ṣe irú ìta ń lò láyé gẹ́gẹ́ bá ti rí hadith sanu sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ yìí pé eh, fil jannati ma la aynu ra'at wala udhunu sam'at wala khatara ala qalbi ẹni kì ṣe ń tójú rírí ẹnìkan rírí gbogbo ọlọ́lá ayé wọn rírú ẹ̀rí tó bá dì làwọn náà lànà ní pé hé ìmọ̀rẹ́ o Allahu akbar alhamdulillah kì í ṣeun tẹ́nìkan rere láyé gbogbo tá ń lò láyé gbogbo tá ń lọ́lá ń lò láyé gbogbo tá náà ń wò káàkiri tá ń lè láyé tí a máa dé ààyè míì tí a máa lanu pé ìmọ̀tún o ìyá dénú ilé mi ìyá tún wòran wòran wòran so ìṣọ́lá bá tá ń wò lọ́dọ̀ àwọn lọ́lá ayé tá ń wò láwọn àyè ńláńlá láyé gbantango láwọn àwòṣí fìlà àwò lánú ó ní sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní gbogbo nǹkan tá à ń rí yẹn kì í ṣe ń ta tìrì tá a máa rí tó kì í ṣe tàlìjánà kì í ṣe ń ta máa rí mo ti rírú ẹ̀rí láyé rárá o ó náà kì í ṣe ń téèyàn máa gbọ́ rí èèyàn máa ń gbọ́ àwọn oríṣiríṣi nǹkan ní tí ò rí rí tí wọ́n máa ròyìn gbà tó bá rí inú ilé lágbájá bó ṣe rí tó bá rí kinní kan tó di sáyẹ̀nsì bẹ́ẹ̀ tó bá rí ànábì ni kò ń ṣe tẹ́ máa ti gbọ́rí ẹ̀yìn máa débi àrà ọ̀tọ̀ ní sàdìjánà kì í ṣe táwọn kan ti débẹ̀ tó ti lọ jí bí dísáyìn ilẹ̀ ṣe rí wò tó wá fi kọ́ tiwọn abadan àwọn yẹn máa lọ jí nǹkan wọ̀ láwọn ìlú mi láwọn inú ilé mi táwọn náà máa fi dísáyìn bọ́ ṣe fẹ́ kí lè táwọn náà ṣe rí ẹnìkan ò gbọ́rí bó ṣe rí rèé tó fi máa rò pé bí èmi náà ṣe tèmi báyìí èmi náà fẹ́ ṣe tèmi báyìí anábì sọ̀rọ̀sọ̀rọ̀ mi kọ́dà kí n ṣe ń tó rúwú yẹrí lẹ́mí èèyàn tí yàn máa wá rò gbogbo pa àwọn ronú pé ẹjá tún dìsáìn mọ́tò báyìí ẹjá tún dìsáìn ọkọ̀ ojú omi báyìí ẹjá tún ṣe jẹ́ẹ̀tì relé ẹjá tún ṣe nǹkan báyìí sòmùdẹ̀ tó rò pé táwa tún ṣe bó tún máa fáyìn eléyìí tún máa unique bó tún máa special àwọn èèyàn máa péjú wo ta ni gbogbo tí rò rí àwọn èèyàn ń ṣe lónìí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ni gbogbo ìrònú ní dèjì tó wà nínú àdìjẹ́nà ààlè ronú débẹ̀ láíláí kámá rú lọ wọn rántí pé láwọn ọdún kan látàwọn náà wà ń kékeré nínú ìrònú tí mo máa ń rò tó padà ṣẹlẹ̀ láyé tábà wà nínú odò a máa rò pé ah, odò kú yìí tí mọ́tò dẹ̀ dúró lójú kan yìí bí kí wọ́n dẹ̀ kí wọ́n dẹ̀ kí wọ́n yìí bó dẹ̀ ṣe mọ́tò kan bá ti débi tí èyí kíù yẹn wà báyìí kí wọ́n kàn tẹ bọ́tì yẹn báyìí kó kàn fò sókè kó kàn kọjá lọ síwájú <laughs> mọ́tò tó wà fò èèyàn máa ń rò ńgbà tí àwọn kékeré mi rò dáadáa ẹlòmíràn lè ti máa rò àti pé àwọn èèyàn tí ọlọ́run bá fún ní làákàyè kí wọ́n máa ṣe tẹkinọ́lọ́jì oríṣiríṣi kọ́ máa fi dìsáìn oríṣiríṣi nǹkan àṣé wọ́n ti rò wọ́n ti ń ṣe ọjọ́ tí mo wo fídíò kọ́tẹ́ nìkan sẹ́ndì kí ni wà ah, á sọ̀hánà àwọn arábì ti ṣe kíní ìṣá gbogbo tá a bá ti rò bẹ́ẹ̀ láyé tọpọlọ wa máa ń fiṣẹ́ kalẹ̀ ní gbogbo ìgbà yẹn tàbí àti tá à ń rò lọ́wọ́lọ́wọ́ yìí ògbón tó wà lálùjọ́ náà jù bẹ́ẹ̀ lọ a lè ronú kan tó wà ń bẹ̀ akàdédé díbẹ̀ náà ni a bá gbogbo àwọn nǹkan yẹn ọlọ́lá kan wà nínú ilé ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún wa rí tó máa ń gbà wọ̀nyẹn lálejò sí ẹ bá ti débẹ̀ báyìí ẹ̀kan máa rí inú ibẹ̀ bíbẹ̀ ṣe rí ni ẹ̀ lè rí iṣẹ́ àmbẹ̀ ẹ̀ lè rí tébù ẹ̀ lè rí nǹkan kan lọ́dà ẹ̀ lè rẹ̀ nà entrance toilet ẹ̀ lè rí ibi tẹ́ gbà wọlé gbẹ̀tẹ́ bá ti wọlé tán ẹ̀ lè dábẹ́ mọ̀mọ́ gbogbo ara gírídì flat padà Allahu Akbar àwọn ẹ̀ wá wọlé bọ́ná fẹ́ jókòó sí àwọn tó bá já jìgì tí ò wọnú bẹ̀rí àwọn àwùjọ ara wọn ṣá àbí kí ló ń ṣẹlẹ̀ ẹ kàdà rí pé lẹ́gbẹ̀ẹ́ ògiri báyìí ẹ máa tẹ bọ́tìn ṣé àdè máa jáde èyí tó ní kálukú ló sí wá press button ṣé àdè jáde press button ah ẹ wá tó ti jókòó tẹ ṣe meeting tán allah akbar ẹ tún tẹ bọ́tìn gbogbo ṣé àtúnwọnú òkiri padà ẹ wo ọlá ọlá tó ju ọlá lọ ọlá tí wọ́n tí wọ́n ní tó rò pé ti lọ́lá ó tún dọ́dẹ̀ lóyún wá tún lanú lẹ̀ ní pé hé ẹ̀wọ̀n àwọn ṣe ń kọ́ ní inú ilé wọn ajújókòó sínú ilé wọn sìtìrúùmù ọba yìí tí train bá ń bọ̀ sìtìrúùmù wọn ni train ti máa já ọmọ lẹ̀ ẹ wá ti dé inú ilé ọmọ kankan a dúró ní sport bí tó yẹ kó ti dúró adẹ̀ tẹ kínní ọmọ adẹ̀ bọ́lẹ̀ adẹ̀ wọ̀ ní sìtìrúùmù adẹ̀ tún close yẹ àtúmọ̀ àlọ́ underground ni tray ń gbà ẹ̀wọ̀ báwọn yẹn ṣe ti advance sí gbogbo ohun tí wọ́n fèrò rí ṣe láyé tó jẹ ọ̀pọ̀lọpọ̀ lójú tó fèrò pé kò sọnù yẹn kòròfó ní gbogbo àwọn ilé yẹn ọ̀run ṣe ń bọ̀ ìgbádùn tọ̀run ju gbogbo ilé yẹn lọ enjoyment tàlkíyàmà ó ju gbogbo ohun tá à ń rí láyé yẹn lọ sílẹ̀ yẹn ló wá jọ kẹfìrí lójú láyé tó fi ń ròyìn pé after all gbogbo tá a nídìí náà là ń rí yìí tàlùwà sọ yìí pé àwọn òṣèlú jù ọ̀nà rárá àdánwò lọ́lọ́ fọ̀rọ̀ ayé ṣe everybody ló ní access sí everybody ló ní access sí gbogbo èèyàn ló ní access sí ṣùgbọ́n tó bá jẹ ọjọ́ kéré ha àbí kórè náà ló dẹ̀ tún pé kò sí tí ò lọ ní méjèèjì wà rí wípé ìjọ náà àwọn kan bọ́ sẹ́gbẹ́ ẹgbẹ́ òsì àwọn kan bọ́ sẹ́gbẹ́ ọ̀tún oníkàlùkù àwa mọ orúùtù ẹ̀ tó yẹ kó ń tọ̀ ìwọ kí n ṣọwọ́ àlìjẹ́nà ó ti jẹ́ tán láyé o ìwọ kú oríire ń tiẹ̀ ìwọ ṣètò ọlọ́run tó dẹ́ láyé àbí ọlọ́run kó jọ apàdà sí aburú tàbí ní ṣe tiẹ̀ ọlọ́run kó má fi kàn wá o apàdà sí aburú tàbí ní ṣe tọ́lọ́run tàbí tí a fi máa tún ṣe nǹkan ní pẹ̀lú ẹ̀ ọlọ́run jọ má fi kàn wá o. àdéhùn wa tí a ń kàbọ̀ ẹ tí a fi ṣàlàyé fún wa káfílẹ̀ náà kún anábì sàlàsàlàm ní àdóníyá sijinul mu'min sijinul mu'mini wa jannatul kafiri anábì ní ayé táwa yìí ó ní mùsùlùmí gbọ́dọ̀ rí bí inú ẹ̀wọ̀n olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ wo ayé bí ẹ̀wọ̀n tó o ti fìlì láti ṣe ohun tó wù ẹ́ ó ní ilé ayé tá a wá wà yìí àlùjọ́nà kìfìrí ni àlùjọ́nà kìfìrí ni ẹ̀wọ̀n kò fi di ẹlẹ́wọ̀n ò lè ṣe báyìí ò lè ṣe báyìí nǹkan ò lè wọ́kọ́ wàá dictate fún wọn bẹ́ẹ̀ wọ́n tó bá gbé wá fún ẹni wàá jẹ ibi tó bá ní kò ní sí ló gbọ́dọ̀ ní sí ò lè jáde nígbà tó bá ń wẹ̀ ìjọ tó bá mú ẹ jáde ni Allahu Akbar òfin Ọlọ́run tó fi dè wá láyé náà nìyẹn òfin mọ́nítọ̀ gbogbo movement wa gbogbo activities wa gbogbo ṣiṣẹ́ wa látọ̀kẹ́ délẹ̀ òfin ọlọ́run ọba ó mọ́nítọ̀ wa olùgbàgbọ́ òdodo bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ojú ẹ ò lè ló bó ṣe wù ẹ́ ṣebí mi ni mo lójú mi rárá ò lè ló bó ṣe wù ẹ́ ṣebí mi ni mo ní owó mi mo lè fi ra tó wù mí rárá ò lè fi ra tó wù ẹ́ tó bá ti jẹ́ haram ò gbọ́dọ̀ fowó ẹ̀ rà mí ní múnà mi ní jẹ́ ṣe mo rà fún yẹn ni rárá ó gbọ́dọ̀ ṣe bó ṣe wù ẹ́ ibi halal nìkan ló ti gbọ́dọ̀ lò ó gbọ́dọ̀ lò níbi haram ọkùnrin àjèjì ni ẹ̀ṣẹ̀ ló ń dá wọ́kọ́ ló lára ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló ní ẹ́ sẹ́rí pé síjínù ni fólùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ rí ní rí wípé ah mi lẹ́tọ̀ọ́ àti ṣe ara mi bó ṣe wù mí mi lẹ́tọ̀ọ́ àti jẹun tó wù mí àfi tó bá wọn ọlọ́run tó fẹ́ kí n ṣe àlìjánà kẹfìrí wa láyé kẹfìrí ti rí bí níbi wípé ẹ̀dẹ̀ òfin alálìjánà kò sí restriction kankan lálìjánà <laughs> ìtumọ̀ ènìyàn o kò sí má débi má ṣe léyìí má ṣe sọ̀wọ́ lálìjánà gbogbo gbádùn máa gbà lọ ní kò sájẹ jù kò sáàmú jù kò sí tó ń dání láàmú lára lálìjánà gbogbo tó wà ń bẹ̀ halali ni halali ni so hẹ́n ìtú dájú ní ká ṣe sùúrù ìdìgbà yẹn ká má kánjú lábẹ́ gbóná ká má kánjú lábẹ́ gbóná. náà eléyìí jẹ́ ìtì akàgbẹ̀yìn nínú hadith wa tí Ànábì sallallahu alaihi wasallam fi jẹ́ kí á mọ̀ yìí pé ká ṣọ́ra ká má ṣàfarawé kẹfìrí ló ní kí wọ́n máa lo gbogbo nǹkan kan mú tí kan jẹ ẹlẹ́dẹ̀ kan jajá kan ṣe ṣìnà kan wọ̀wọ̀ kú wọ̀ kan wòwò kú wo kan sọ̀sọ̀ kú sọ kan kìjó mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n sọra wọn di bẹ́ẹ̀ láyé wọ́n sọra wọn di àwọn nǹkan ọ̀sìn tí ò sófin tó dè wọn ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo òfin di àwa táwa gbọ́dọ̀ mójútó àwọn òfin yẹn mùsùlùmí tí ò bá ti wá mójútó òfin yẹn tó náà dẹ̀ ṣe sáà pẹ̀lú wa àwọn ìlà ń pè ní àwọn mùsùlùmí ọlọ́dẹ ẹ̀yọ̀ àwọn ìlànà àwọn mùsùlùmí tí wọ́n gbẹ̀sìn tí wọ́n gba àwọn òfin inú rẹ̀ bákan náà tó tún tẹ̀lé ilé aṣọ́rẹ̀ bíbi ṣìmá alẹ̀ bí fi kọ̀ fún wa nípa kí èèyàn máa fi ọwọ́ sí jẹ àbí kí èèyàn máa fi mú mi ṣọ́rẹ̀ bí ni wọ́n lò ń bí ṣé ákìlò náà sí ń bẹ̀ ni ṣùgbọ́n àkọọ́lẹ̀ ni wọ́n fi lè ṣe ẹ̀rí pé ńgbà tí a bá fẹ́ ka hadith yẹn náà ọ̀fi jíjẹ náà sínú rẹ̀ aṣọ́rẹ̀ bíbi bishmal imamu pẹ̀lú ọwọ́ òsì ẹ wá wo àwọn tó hajj tó kó sínú anábì sallallahu alaihi wasallam ní la yakul ahadu minkum bishimalihi wala yashrabanna biha fa inna ash-shaytana yakul bishimalihi wa yashrab biha anábì sallallahu alaihi wasallam ní kẹ́ni kankan yín kó kó má máa mú kẹ́nikẹ́ni má máa mú nǹkan pẹ̀lú ọwọ́ òsì ó wá ní dájúdájú ṣetán ẹni tí òun ọlọ́run bá bínú sí yẹn tó jẹ́ ẹni bí ẹni bí international kò sẹ́ni bí kan láyé tó wà níwájú ṣetán gbogbo ṣe lòun kéèyàn yọ lórí ibú tó kéèyàn yẹ ní ibi tó ṣetán ni ọ̀gá gbogbo wọn anábì sọ́lá sọ́lá ń ṣàlẹ̀ fún wa pé ọlọ́run tú àṣírí rẹ̀ fóun pé nínú ìṣesí rẹ̀ ni pé ọwọ́ òsì ni wọ́n máa fi ń jẹun ló máa fi ń mú mi má kọ́ ṣe ṣètọ́ọ̀nù má fọwọ́ òsì jẹun má fọwọ́ òsì mú mi so kájẹ́ kó mọ́ wa lára kájẹ́ bẹ̀rẹ̀ sí fi trénà mọ́ wa náà láti kékeré àwọn kan mi máa ń jẹ́ mọ̀ téèyàn bá ti fẹ́ràn súnà èèyàn máa kó sí aburú tó pọ̀ gan-an sábà wà lọ́pọ̀lọpọ̀ àwọn occasion ẹ máa rá àwọn túndílé òdìndí àwọn àfáà ńlá ńlá àwọn àgbà àfáà míì lórí àìsí ìbò báyìí a máa ṣí omi a máa ṣe drink ọwọ́ sí ọwọ́ sí ẹ máa gbà àdéhùn ilé ìbò ṣe clear tó yìí táwọn eléyìí ò tún mọ̀ ni ìtírẹ́dì súnà ni ọ ìtírẹ́dì súnà kò ní jẹ́ kó ríran rí àwọn kankan a máa wá expose ẹ fún àwọn èèyàn gbà àwọn kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lé kíw àbí táwọn tí wọ́n ń já wọn tó ń gbọ́ wá sí tí kì í ṣe ní kíw àwọn ọ̀gá ah, àfáàtì ẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn ẹdíndí ṣéwù yẹn dídì ìmọ̀wé dídì sáàbù yẹn àwọn òsìn so torí ẹ Islam yẹn ò lè rí ṣe kó nítumọ̀ àbí kó fẹ́ràn anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àti gbogbo ń tọ́lọ́ fẹ́ràn tó bá sí súnà sílànà ànábì sallallahu alaihi wasallam ìsìláàmù ẹ̀ máa dojúrú ni wọ́n máa tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ ni wọ́n máa kó sí nǹkan míì táwọn èèyàn máa wọ ẹni wò pé ah kí ó dẹ̀ pọ́ nílẹ̀ òṣìṣẹ́ ságbẹ́yé kankan lọ́ba ti sọ kẹ́límọ̀ yẹn káfíìrì àwọn ọmọ wa ká máa fi tréènì wọn ká dẹ̀ máa bá wọn wí lórí ẹ̀ tó ti ń tó stéèjì ká lè máa bá wọn wí lára ẹ̀kọ́ náà ni kí ẹ máa wí pé torí ọmọ fọwọ́ sí mọ̀mí lẹ́ṣẹ́ wá gba lọ́wọ́ tó wá dùtù yìí kí ló wá ṣe à ó ń kọ́ ṣeṣe tán ó ní kí ló ṣe ó ń kọ́ bí èṣù onímọ̀ ṣe wá gba lọ́wọ́ tó yẹn agbọ́dọ̀ gba lọ́wọ́ agbọ́dọ̀ ti máa sábà ti sọ́fún sọ́fún sọ́fún sọ́mọ ẹ bá tún ṣe ń ṣeṣe sí yẹn ẹbẹ̀rẹ̀ ti bá wí lórí ẹ̀ ẹ̀kọ́ nìyẹn nígbà tẹ́ ń bọ́ ọmọ wítorí ẹni kókọ tù ó ń kọ sí tẹ́ ń gbà lọ́wọ́ pé ó ń gbọ́ràn ò dáadáa tó ń dùn yín tó ń káyín lára ẹ̀tẹ́ ìwà bá wí nípa tó ní ṣe pẹ̀lú àlèkè àmọ́ ẹ̀ àbí kí irú mẹ́ntálítì wo làwọn èèyàn ní lórí iná <laughs> ọ̀pọ̀lọpọ̀ bí máa ń kan ara sí rìsọ́ọ̀tì ọmọ òkè dáadáa nínú ìwé àwọn bọ́mọ yẹn rí tí wọ́n ti ń dùn tọ́mọyìn ọba mọ́ra sẹ́sìn fẹ́wọ́ tọ́lẹ̀tì ẹ̀dẹ̀jú kò ń ṣọ títí ó gbẹ́sẹ̀ ọ̀tún wọlé dájú padà come on get out kó o kú kí ló ń wá ṣe ẹ máa fún ilé láàjì ẹ̀mí ìlú ni mo fẹ́ sọ fún ẹ pé ànámi sọ̀rọ̀sọ̀rọ̀ sọ pé sùn sí ni ká máa gbé wọnú tọ́lẹ̀tì ó tún fẹ́ wọlé ó ṣàkà ah! àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ pọ̀ gan-an àkọ́kọ́ ẹ jẹ́ kó mọ̀ pé ṣẹ̀mí tòun yàtọ̀ sí ṣẹ̀mí èèyàn kan ṣá akéjì ń bẹ kó fi mọ̀ pé mùsùlùmí gidi lòun ìyẹn rà kọ́kọ́ yẹn akéjì ń bẹ ni pé àdánwò lè tara tó ṣe yẹn ṣẹlẹ̀ sí tẹ̀rẹ̀kẹ́tẹ̀ bá ti gbọ́ wọ́n ní nípa kọ́kọ́ pé ẹ má ṣe báyìí ṣe báyìí tẹ́yàn bá ṣe dàkejì tí ọlọ́run ní ká ṣe àbí dàkejì tí ànábì ní definitely èèyàn máa kàn ìdí nínú yọ̀ nǹkan ká ṣẹlẹ̀ síyàn ó lè ó lè ṣẹlẹ̀ létà ọmọ mi akọ́ bẹ̀rẹ̀ sí oríṣiríṣi nǹkan mi akọ́ bẹ̀rẹ̀ sí ṣẹmọ mi ó lè jẹnu tọ́ílẹ̀tì tó wọ̀ tí ó ṣàtìkáàdù ló ti kókòkókò wọlé ó lè jọwọ́ òsùn tó fi ń jẹun ní ṣètọ́ ní tẹ́rá ìjókòó ti pẹ́ ẹ̀hẹ́ ìpàdé tèmi lélẹ́yìí ó yá jájọ máa ná ó lè bẹ̀rẹ̀ sí lálàkàlà oríṣiríṣi nǹkan lè bẹ̀rẹ̀ sí ṣe islam kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan-an láti challenge àwọn tí kì í ṣe mùsùlùmí lánàá lórí nínú kútùbà wa wà tí wọ́n ń dúnrún ní tí kì í ṣe tiwa mọ́ wa mùsùlùmí ni wọ́n ń parọ́ mọ́ wa àfi challenge wọn pé a ah, ó dà òfin ẹ̀ sí títí wa nínú tó sọ fún wa rèé ó gbófin kalẹ̀ ní tó yẹ kí ìjọba orílẹ̀-èdè ṣe fún àwọn agbésùmọ̀mí àwọn bandit ó dẹ̀ wà bẹ́ẹ̀ nínú alukóra ni wọn tí ọlọ́wọ́ bá ní ká ṣe fún wọn tọwọ́ bá bà wọn àdẹ̀ka òfin yẹn fún wa lánàá nínú kótóbà tánà àwa ni kí àwọn ará bíi náà táwọn náà gbé nǹkan mí dání tí wọ́n ń pè lẹ́sìn tí wọ́n ń ṣe káàkiri àgbáyé mo tró challenge yẹn sí gbogbo wọn kí ni òfin tó wà lórí àwọn tí wọ́n hùwà bàjẹ́ yìí lọ́dọ̀ títí nínú ìlànà ẹ̀sìn títí ṣe é lófin ajásùpítẹ́ ẹ̀ bá ti ní so ẹni yóò gbà láti kọ̀ndẹ́mù tí wọ́n ń ṣe ẹni tí wá gbà láti kọ̀ndẹ́mù tí wọ́n ń ṣe torí ẹ̀sìn wa takò takò ṣe sí yẹn ó pọ̀ bẹ́ẹ̀ nínú tí ọlọ́run fi kí àwọn mùsùlùmí tó yẹ pé àkínṣe gbé ẹnikẹ́ni kì í dẹ̀ ń ṣe fáàrí tó bá wá pè ní fáàrí fáàrí tọ́lọ́run fẹ́ ká ṣe náà ni torí ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn náà rèé àwa la tún ní nílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wa pé ká fọwọ́ ọ̀tún jẹun ká fọwọ́ ọ̀tún mumi ká má kọ́ ṣe ṣetán ọwọ́ òsì ni wọ́n máa fi ń jẹun ọwọ́ òsì ni wọ́n máa fi ń mumi kí ló fà á gbogbo ntọ́lọ́n bá ti gbé sọ́tún ṣetán á gbé sósìn gbogbo ntọ́lọ́n bá ti ní ká ṣe ṣetán ni ò ní ṣe gbogbo ntọ́lọ́n bá ti ní ká má ṣe oníṣetán ni máa ń ṣe lẹ́sìn pé níjọ́ tọ́lọ̀ ọba tó pe ọtí ní haram àti tẹ́tẹ́ tó pe gbàwọ̀ ẹ̀ṣẹ̀ ní haram àti iṣẹ́ wíwò àti bọ̀rìṣà tó mẹ́ṣàn ẹ̀ṣẹ̀ mẹ́rin yẹn papọ̀ ni innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rijsun min amali shaytan ẹgbọ́n tọ́lọ́ sọ rijsun min amali shaytan ọ̀rọ̀ ni iṣẹ́ èṣù àwọn nǹkan yẹn ẹ jìnnà sí ẹ má mú tẹ má ta tẹ́tẹ́ ẹ má dẹ̀ má bá wọn foríbalẹ̀ fáwọn yèrè ẹ má ṣe ẹbọ nísúmọ́ ẹ ẹ má dẹ̀ má bá wọn yẹṣẹ́ wò gbogbo àwọn kan yìí o ẹ̀gbin ni ìdọ̀tí ni èérí ni àbàṣà ni mìnà àmàlẹ́ṣẹ́ ìtọ́ọ̀ni. <laughs> aláhàtúwà àwọn kẹta wáyé mùsùlùmí ń dìjọ tí a ti máa pè èṣù ti lo eléyìí èṣù ń lo lọ́wọ́ eléyìí ti gba ó ti receive invitation ṣẹ̀tọ́ọ̀nì so ṣẹ̀tọ́ọ̀nì ń lo lọ́wọ́ tá a bá bá mùsùlùmí bí tẹ́tẹ́ àti èṣù ń lo lọ́wọ́ níjọ tí ò bá ṣe àwọn kan yẹn mọ́ àbá bá mùsùlùmí kan tó ń yẹṣẹ́ wò àfà tó wá ń yẹṣẹ́ wò nǹkan tó ń ṣe jálàbí àà kọ́sọ́mọ̀ ṣẹ̀tọ́ọ̀nì ni <laughs> èèyàn kì í ṣe ní àwọn àṣẹfọ́ ọbẹ̀ tó sọ wọ́n àti ṣètọ́ ní pàdé ni wọ́n afáàtún ní ṣíjára àti tó ń yẹṣẹ́ wò tó ṣe gbogbo ẹ̀ mọ̀lẹ́bí èṣù ni àbíkó túbá tìrìpín ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ni amali ṣètọ́ ni ẹni nínú iṣẹ́ èṣù ni fájì tẹnibú ẹ jìnnà sí o ẹ yàgò fún o ẹ takété sí o ẹ pàtì o ẹ má dédìẹ o ẹ má ní àjọṣepọ̀ kankan pẹ̀lú àwọn kan ń kalẹ̀ yìí o kí ló fà á tó fi wá lé tó gbé pé ká jìnnà sí la'allakum tuflihun tí wọn bá fẹ́ ṣoríire ni ọ nítorí kẹ́ ẹ bá lè ṣoríire ìtàn pé téèyàn bá nídìí láti ṣoríire ó lè kọ̀ntínú kó máa ṣe àwọn kan yẹn lọ ẹlẹ́yìn ní máa rúpa tóun ti kọ́lé tóun ti ra mọ́tò oríire wo ló tún jẹ́ léyìn náà lọ oríire nìyẹn lójú tiẹ̀ oríire tọ́mọ olóṣó náà ṣe nìyẹn yìí ń ṣoríire a ti sọ níbẹ̀rẹ̀ pé ẹ̀dẹ́ làwọn eléyẹn istidirọ́jù nìyẹn ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ tí ọlọ́run bá ń fún ẹrú ní oríṣiríṣi nǹkan tó ń fẹ́ láyé tó dẹ̀ ṣe ọlọ́run tọ́lọ́run dẹ̀ ń kàn sí láti máa ṣe oore fún ó dẹ̀ ń hùwà bàjẹ́ ń ṣe ṣìnà ń mutí ń tatẹ́tẹ́ ń jalè oríṣiríṣi ìwà bàjẹ́ ló ń hù owó dẹ̀ ń dé ọlá ń pọ̀ sí ẹni tó dẹ̀ ń kírun ẹlẹ́hàá dẹ̀ ń ṣàdúrà títí títí kò tí ì ra fóònù <laughs> ẹni dàfà tó hálù kùránì sórí ẹsẹ̀ ló fi ń gbálẹ̀ káàkiri ọmọ onígbó ọmọ olóṣó onídẹ̀ ń pààrọ̀ mọ́tò lóṣù mẹ́fà mẹ́fà ẹ máa rò pé ah máa rò rẹ̀ pín pé báwo lọ́rọ̀ tiẹ̀ ṣe wá rí báyìí máa rò pé nǹkan ṣì ẹ máa rò páyé tiẹ̀ ò dáa ṣẹ́sìn ṣúdẹ̀ pì ẹ̀ báyìí ìrònú mi ìlẹ̀ lómi máa rò àti bó ṣe ń lọ yìí ṣé òun dẹ̀ lè dúró wò mọ́ báyìí ṣá rárá ìtọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn ẹ̀dẹ̀ ni ìsìdìrọ́jì náà ń pè ànábì ní ìsìdìrọ́jì ẹ̀dẹ̀ ni orí ẹ̀dẹ̀ ni dúró kó máa wò ó farabalẹ̀ tójú bá àwọn bàbá ní tójú baralẹ̀ arimu dúró wà tó bọ̀ tán wà tó bọ̀ tán ẹnìyẹn fúnra rẹ̀ tí wọ́n wà tó bọ̀ tán ọmọ tó fẹ́ fi nǹkan yìí lẹ̀ fún ṣé n tó máa lẹ́yìn tó ṣe fílẹ̀ fáwọn ọmọ. sòwò ti bó ṣe ń jẹ́ lọ́wọ́ yẹn náà ló ṣe fẹ́ jẹ tán kì í ṣe pé àfi tó bá tó wá ṣe tọ́lọ́run pẹ̀lú ẹ̀ oníbárọ́kà máa wọ̀ nínú pé bó ṣe ń ṣe yẹn ọ̀nà tó gbà fi bárọ́kà ti kò sí bárọ́kà nínú ẹ̀ blessing ọlọ́run kò sí nínú ẹ̀. torí eléyìí nínú àwọn ìtí fi kọ́ọ̀tà ọ̀rọ̀ ṣẹ̀yìn ẹni tí ń gé okùn ẹbí anábi sallallahu alaihi wasallam ní láàyè ìkùlù lìjẹ́nìta kọ́ọ̀tì ọ̀ kò ní wà lìjẹ́nà ọ̀ tààlẹ̀ nínà kọ́ọ̀tì ọ̀ ẹni tó gé ayé kọ́ọ̀tì ọ̀ rahim ẹni tó gé okùn ẹbí ẹni tó bẹbí jẹ́ àwọn tí yàn máa fi ń bẹbí jẹ́ oríṣiríṣi ni ọlọ́njọ́ máa yẹ kẹ́ bí bàjẹ́ látọwọ́ ẹnì kankan wà ẹjẹ́ á mánéjì fámìlì wa bọ́ bá ṣe rí anzilu náà sáàmà náà zilahun bí làákàyà àwọn èèyàn bá ṣe rí nínú ẹbí wa ní ká ṣe fi bá wọn lò ṣùgbọ́n kì í ṣe pé ká wá kì í ṣe pé ká wá ká ẹ̀sìn wa ká sọ pé torí pọ́n ní ká bẹ́ bí lò bá wá ṣe rí ká sọ pé nígbà tó bá yẹ ti gbé afẹ́ṣòkù dé àbáwọn ṣe nìyẹn bí làákàyè bí tòun ṣe rí nìyẹn olùkú náà máa fowó ṣe tí wọn èmi ti dáyé sí ẹ kí n dá mi fẹ́ kan sọ mí lẹ́nu kọ́ máa lẹ́mi ni mo tu ẹ̀bi rárá òru yẹn kọ́ là ń sọ má ṣẹ̀sìn gbọ́ o gbàtàn dẹ̀ sọ pé ní afẹ́ yẹ̀ yìí bàbá padà afẹ́ ṣe ọ̀ndẹ́ afẹ́ ṣe ọdún kan tí bàbá ti kú afẹ́ ṣọdún méjì afẹ́ ṣọdún mẹ́wàá tí wọ́n ti kú mi ìṣẹ́ sọ lẹ́nu ọmọ àlè mi ni mo dẹ̀ tú ẹbí ó dẹ̀ ti mọ̀ pé àṣírí mi bò nínú ẹbí so pé èèyàn tún ń ṣakọ ni rárá bí irú yẹn kọ wàá dúró lórí sáàdì ẹnìyẹn ò ní ṣe yẹn ìyẹn kọ́ là ń sọ ṣé ti yé wa báyìí nìsín torí pẹ́lú mi akàn sáṣá bẹ pé wáàsí tó ń gbọ́ náà ló fa tó ń dẹ̀ fi ṣe tó ń ṣe yẹn o kì í ṣe bí irú yẹn o kì í ṣe bí irú yẹn o àwọn kan míì tó yẹ kò takò òfin àti ìlànà tọ́lọ́hún tẹ́bí dẹ̀ gbèdé tó bá dẹ̀ gbìyànjú àti ṣàlàyé fún ọ pé ẹ ti ṣe kó takótọ́ lọ́hùn kó takótọ́ jíṣẹ́ ìwọ́kọ̀ owó nínú òye jẹ pé irú tí a ní ká ṣe yìí èmi wò pé bí owó ta ní ká fi gbẹ́ bọ́wọ̀ yìí sábà fi gbẹ́ kànga bí yóò ṣe lè òkúta a tún lè fi owó yẹn ní tó bá ṣẹ́kù a tún ti lè fi gbẹ́ kànga sáwọn bí ilé kẹfà sí wa ilé keje káwọn èèyàn náà tún jàǹfààní wọ́n ní ká fi owó yẹn nìkan one point five million tá a bá ní ká fi ṣe bọ́ọ̀ nìkan akọ̀ wọn wí ìṣẹ̀ sọ́dọ̀ wá ń bì o àwọn ará àdúgbò tó kú náà àwọn ọ̀dà sàdì wa náà dẹ̀ nídìí omi o ìwọ ni wọ́n múrò rí yẹn wá náà tó kú bá yà pé rárá rárá níta fẹ́ ni pé inú ilé wa kọ́ ni pé bọ́ọ̀wọ̀ lágbẹ́n ah! ẹ̀dẹ̀jọ́ dáwọ́ ni títí ẹ bá pọ̀ jù wọn náà ṣe fáàrí ẹlòmí lè bínú gan ni kó sọ pé ọ̀gbẹ́ni gbówó tiẹ̀ padà tó bá jẹ́ ẹ o lè farabalẹ̀ pẹ̀lú wọn tó bá ẹ̀fẹ́ tẹ́ ẹ̀fẹ́ nìyẹn ìwọ máa lọ bẹ́ẹ̀ lọ tọ́nà bá bò wọ́n láṣẹ rí kí wọ́n wá lọ ṣe bọ́wọ́ ọkọ̀ lọ ṣe kọ̀ǹgá sáwọn bòmí fún wọn kò sì ṣe sáwọn bòmí fún wọn hàn irú pé ẹ bá òyìn lò pẹ̀lú bí làkà yìí wọ́n ṣe mọ nìyẹn ṣé ẹ bá wọn lò pẹ̀lú pé ọ gbé haram dé ìwọ náà support wọn lórí ẹ̀ gbé wọn bàjẹ́ kan dé ìwọ náà bá wọn ṣe wọn náà fẹ́ ṣe orò ìdílé náà bá wọn ṣe rárá o rárá o má kópa nínú tí ò dáa àwọn tó máa ń jẹ́ okùn fàtẹ́bí fi ń tọwọ́ ẹni tú ó pọ̀ tọ́lọ̀ ń bá kẹni tí yàn bá lówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni táàṣírí ẹ bò ọ̀gọ̀rọ̀ wọn kì í máa ń sábà lè farabalẹ̀ pẹ̀lẹ́ bí owó tó wà lọ́wọ́ wọn yẹn ó máa ń gùn wọn ó máa jẹ́ kán sábà ṣe gánagánà sáwọn ẹbí wọn tẹ́pẹ́ gbogbo ẹni tó kù nínú ẹbí òde mọ̀rọ̀ sọmọ́ onìkan ṣe lọ́jọ́gbọ́n nínú ẹbí torípé ó ti wà sòtọ́lọ̀ ń bá bless ẹnìkan kan nínú wa ẹja rẹ̀ ra wá lẹ́fẹ̀ẹ́ bí wa tábà ti wà láàárín wa tábà jáde nínú ìpìṣẹ́ mi náà ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn àwọn èèyàn ńláńláńláńláńlá wọ́n ti ń hèlì ẹ níta wọ́n ti ń sáré tẹ̀lé ẹ níbi iṣẹ́ wọ́n àwọn ẹgbẹ́ bàbá ẹ ti ń gbé fáìlì sáré tẹ̀lé ẹ àwọn oríṣiríṣi èèyàn kò tó gbélé wọn ti bẹ́ẹ̀ gbé gbogbo tó báyìí mo dà báyìí tó bá ti dáàrin ẹbí ẹ sọ kalẹ̀ ni o sọ kalẹ̀ ni wọ́n á rí ẹ fi hàn wọ́n á pè ẹ lórúkọ wọ́n á àbúrò ẹ gan bó ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ gan wọ́n á máa rúgbà á ah! wọ́n ti pé ó ti o <laughs> wọ́n ti pé ó ti délé báyà kikini wa bí ni débi tí wàá fi wá da gbogbo ẹrú ọlá ọrọ̀ ipò o máa ń sábà jẹ okùnfà tẹlẹmí fi máa ń ba ẹbí jẹ akéjì nínú tó máa ń sábà jẹ okùnfà tẹlẹmí fi máa ń ba ẹbí jẹ tẹlẹmí fi máa ń tọwọ́ ẹ̀ dàrú pọfati òṣì tẹlẹmí ò bá ní lọ́wọ́ gbogbo ohun ti àwọn àwọn siblings ẹ̀ tó kù ó lè bẹ̀rẹ̀ sí gbé ilẹ̀ bí ta wọ́n mọ̀ kó wọn ní kọ̀kọ́ lọ́wọ́ ó lè bẹ̀rẹ̀ sí gbà ṣòfò oríṣiríṣi ìjọgbọ̀n dá wàhálà lẹ̀ táwọn tó kù máa gbé èmi ọlọ́lé mọ́ ọ́n sẹ́rí gbọ̀dá alágbáyá yín tí ẹ gbọ́dọ̀ lọlé lásìkò èmi lè àwọn tèmi lọlé ó sì tú ẹbí nìyẹn ó sì tú ẹbí ọ̀hún tẹ́nàtì wà nínú ilé bàbá wọn ó ti kí àwọn mọ́lẹ̀ ti bá ṣíṣe wọ́n ti ń bá a sọ wọ́n ti ti yọ ìgò ó ti ti ṣá eléyìí olóyè tálákà alágídí lélẹ́yìí ó ti wá lé gbogbo àwọn ẹbí tó kù ti lé wọn kúrò nílé so bólówó mi náà ṣe máa tún fi owó tó fi tú ẹbí nídàkejì lè bẹ̀rẹ̀ sí gbogbo ohun tó jẹ́ pọ́pátì ilẹ̀ ẹbí ó lè gbẹ́sẹ̀ lé wọn ọ̀dẹ tó bẹ́ẹ̀ ọ̀kú lè bá ṣe kéèsì wọn lówó tán fi bá ṣe jọ́ wọn náà ló lówó ní ẹbí gbogbo ń tọ́lọ̀ ń wa ní àǹfààní ẹ má jẹ́ ká fi fi ara ní ẹbí wa ẹ má jẹ́ yẹ ká lò ó láti jẹ́ kí ẹbí tọ́wọ́ wa bàjẹ́ ẹbí ò gbọ́dọ̀ tọ́wọ́ ẹnìkan kan bàjẹ́ o ẹlòmíì òun ni ló kí nínú mọ̀lẹ́bí wọn mọ́lẹ̀ tó fún lóyún àbúrú oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o òtẹ́lẹ̀ ti tú ẹbí ọmọ àbúrò ẹ̀ tó lọ gbé lọ́dọ̀ ẹ̀ ó ké wọn lẹ́wọ̀ fún lóyún bá ṣìṣì náà kí nìyẹn ò lè parẹ́ ra nínú rẹ́kọ̀d wọ́n wá náà fẹ́ pé meeting family meeting bàbá yẹn ò ní attend àwọn míì náà ò ní attend àwọn tó bá fún jàjà wa náà gbọ́ àtúnṣe ra lójú ni ìwọ́dẹ̀ ní sọ́ọ̀sì tí pọ́blẹ́mù fi ṣẹlẹ̀ nínú fámìlì yìí ó ti tu ẹbí o ọ̀rọ̀ ẹnu gbà ni a máa tu ẹbí kì í ṣe bó bá ṣe mọ̀ ọ̀rọ̀ sọ sí èyí tó ń sọ láàrin wa táwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ láàrin wa táwọn tí wọ́n jẹ́ colleagues lẹ́nu iṣẹ́ o lè máa sọrú ẹ̀ nínú fámìlì ẹ̀ wà kánukò wà gbé ọ̀rọ̀ mi bó o ṣe gbọ́n tó kọ́ lè wá ṣe lo ọgbọ́n yẹn tó bá ti dá àárín àwọn ẹbí ẹ wàá ṣe bí ìgbà tó yẹ má má púùfù tó wọ̀ ló gbọ́n jù nínú wọn fáwọn tó jẹ́ ìgbọ́n ẹ lọ́rọ̀ sọ àwọn tó kéré sí ẹ náà fáwọn náà lọ́rọ̀ sọ jẹ́ kan sọ tiwọn tó bá fẹ́ sọ tiẹ̀ má sọ ní sọ pé ó fẹ́ pàṣẹ torí pé ń tọ́ lọ́n ṣe fún ẹ̀yẹn bóyá torí pé olówó àbò onímọ̀ o lè ṣàfẹ́kù ẹ̀ pé nínú ẹbí ẹ̀ tó ń la rẹ̀ wà nínú wọn tó wá sọ̀rọ̀ kan mú ẹ sọ́wọ́ ni á wọ ọmọ ẹ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ara ẹ̀ á wá kọ́ so torí ẹ̀ farabalẹ̀ èmi ìmọ̀ràn ni mo fẹ́ mú wa mi pàṣẹ o gẹ́gẹ́ bí tí bọ̀dá mi sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí tí sísá mi tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn èmi náà tún rò pé bóyá tábà tún lè ṣe báyìí náà bóyá taba gbòòwò síra wọn ṣáà ń tẹ́ bá tábà padà conclude sí o ìmọ̀ràn ni o kódà ẹni tó ní ẹ sínú nǹkan tó ti tó ti rẹ ẹrú ẹ sínú pé tó bá débi ní tó lè máa pàṣẹ ó máa rò pé òun ṣe ń pàṣẹ fún àwọn tó ń darí bẹ́ẹ̀ ni òun ṣe máa ṣe ń bí èròǹgbà ẹ̀ tó wà lọ́kàn yẹn tó ti ní ẹ sínú yẹn ó máa padà jẹrà sínú ẹ̀ ni o nígbà tí wọ́n máa tú kámbẹ̀ lọ́nà wa rò pé ah so gbogbo ohun tó lè jẹ́ kẹ́bi tọ́ wa dàrú ẹja kíyèsí ẹbí ẹbí kò wa okun ẹbí kò gbọdọ̀ jálá wa nínú okùn ẹbí ẹ náà ni wà àtìyàwó ẹ nínú okùn ẹbí ẹ ni wà àtọkọ ẹ ẹbí kan náà ló bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí yẹn náà kó tó wá kan àwọn other member of the family bíyà nuclear family extended family gbogbo ṣe gùn lọ yẹn ẹjẹ àmójútó àwọn yorùbá náà ní tẹnitẹni takisa ń ta àtàn kó jọ ẹbí ẹnìkan kan wa ọlọ́mọdé ó bàjẹ́ ṣẹlẹ̀ islam value ẹbí tó tó báyìí bẹ́ẹ̀ ni àwa ò fàyè ẹlẹ́nu islam kẹ́bí bàjẹ́ ọlọ́run ọba wa gan pàtàkì ẹbí wọ́tẹ́kù rọ́ọ̀hálẹ́bí tẹ̀sẹ̀ alúnàbí yìí wal arhama Allahu akbar arhamu bẹ́ẹ̀ ẹbí ẹ̀páyọ̀ ọlọ́run tẹ́ máa fi bẹ̀rẹ̀ ayé ẹ̀rẹ̀ páyà okùn ẹbí ẹ má jẹ́ tọwọ́ yín já tẹ̀síìrù kan nìyẹn tẹ̀síìrù míì wal arhama ẹ̀dẹ̀ páyà okùn ẹbí tẹ̀ máa fi ń bẹ̀rẹ̀ ayín alladhi tasa'aluna bihi wal arhama alladhi tasa'aluna bihi ẹ páyà okùn ẹbí mọ̀fàlájọ bí bẹ́ẹ̀ agbọ́dúnbalẹ̀ náà wọ́n yá wa ni àṣẹ àlèfàlájọ bí bẹ́ẹ̀ ni mọ̀fàlájọ bí bẹ́ẹ̀ jọ foríjà burú ẹ̀ falájọ bí ibẹ̀ nfọlọ́nbẹ̀ nfọlájọ bí ibẹ̀ kò mo fi kọ́ ẹ lọ́rùn nìyẹn ní yóò ń kó lè ṣe fún ẹ bàjẹ́ kẹ́bí ìbàjẹ́ jọ jọ jọ Allahu Akbar àwọn ń sọ adẹ́ntò challenge kí lè náà tó jẹ́ challenge ẹ̀sìn títí wa ó válù ẹ̀dí púpọ̀ ó pàtàkì ẹ̀dí púpọ̀ tó fàá tó fi jẹ́ pé kéèyàn máa lóun ríran síyàn rí pé ìyá rẹ̀ ló ń ṣe kó jìnnà sí ẹbí wọn lásìkò yìí kó jìnnà sí bàbá rẹ̀ ètò bá fẹ́ nílọ síwájú kó yàgò fún àwọn ọmọ ìyá rẹ̀ inú ilé wọn àwọn arúgbó kan wà ń bẹ àwọn ni wọ́n ranjú mọ́ ló fà sí gbogbo nǹkan òfin lọ déédéé ọ̀dẹ̀ ń tú ẹbí ẹmẹ lórí torí pé bó ṣe níláárí yẹn kò lè máa wá kó tó fi níláre wá sọ́dọ̀ títí wọn torí táwọn bá ti ń ṣe díẹ̀ táwọn díẹ̀ gangan tọ́jọ́ ìdíjìnà díẹ̀ ọba ti ń ṣe díẹ̀ mọ́tò lè bá ṣe àwọn ló kù àwọn tí wọ́n díẹ̀ mọ́nu kóló yìí àwọn ló kù tí wọ́n á dẹ̀ sọ́dẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pẹ̀rọ lórí èrè jẹ́ ẹ̀sìn káàkiri wọ́n ti wá rí ìdíkúre sáwọn èèyàn wọ́n ti ajá kí wọ́n mọ ẹbí wọn lọ́wọ́ gbogbo ohun tí wọ́n kójọ láyé ọ̀dọ̀ wọn ni ibi tí wọ́n rú dà sí i ẹ̀sìn tiwa ọ̀fà irú ẹ̀ lẹ̀ o ọ̀fà irú ẹ̀ lẹ̀ kọ́ máa pè já rẹ̀ lájẹ́ kí wọ́n náà dẹ̀ máa rí já rẹ̀ ní ìrí pé àjẹ́ ni kò ṣe súnmọ́ tẹ́sìn tiwa sọ ni pé fọlá tẹ́kọ̀ òfin wọlá tẹ́ni ó gbọ́dọ̀ ṣe ṣí ọ̀sí yá ẹ̀ á kó wa máa lóun lu àbọ̀ nkanrama ó gbọ́dọ̀ kanrama ó gbọ́dọ̀ jájúmọ́ ṣẹrẹ́sìn tiwa bó ṣe dáa tó <laughs> Allahu Akbar bí ọlọ́run akójọ ẹbí ẹni kankan wa lọ́ọ́ má jẹ́ ó bàjẹ́ ẹjá mójú tó fámìlì wa ṣùgbọ́n ká má ba ẹbí wa ṣeun tó bá ta ṣẹ̀tì gbọ́ báyìí hmm, ká má ba ẹbí wa ṣeun tó bá ta kẹsìn má parọ́ mọ́lọ́run àtòjíṣẹ́ má dẹ̀ parọ́ máa fẹ́ sìn sọ pé àfa náà ni tiwa ti tẹ̀ ṣe fún wa náà ni náà la fi ní kájọ ká bá wọn ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sàwọn ẹbí wa jẹ́ wa sọ pé ó lè má ṣe àwọn fọ́nmọ́ kó sọ fáwọn pé ò nílò ọtí o wàá ṣe tààrẹ bí ni ọ tẹ̀yìn oníṣòkòtò lókè ara yín àti àwọn ẹsẹ̀jọ́ àwọn ẹlẹ́ha àwọn obìnrin ọ̀tọ̀ ní wíyà kó ya gbó tí wá sọ́tọ̀ tẹ̀bí lélẹ́yìn olórí ẹbí náà máa tó dé ó ti ta wọn àwọn máa mutí ń bì í so báwọn ṣètò díje kan sẹ́gbẹ́ kan ń bí ó kẹ́ ẹ máa lọ lónà inú ọ́ọ̀dù káwọn wà ní ẹgbẹ́ kan tá ń bí ah, rárá rárá wà sọ pé kẹ́gbẹ́ má bàjẹ́ ni mo ṣe rọra báwọn ṣe léyìn síbẹ̀ yẹn mi ìfẹ́ wà láwọ̀ ah, rárá ah àwọn náà fẹ́ tú ẹbí bẹ́ẹ̀ yẹn náà tọ́yìn invite ṣètọ́nì wọ́n ní ẹbí wa èmẹ́dẹ̀ sọ pé rárá ṣètọ́nì ní ráì nínú ẹbí ẹ gbọ́ yé dáadáa o ẹ má dàpọ̀ mọ́ra wọn o tẹ́lẹ̀ àwa lọ ń compromise wa ń jó pati ẹ̀sọ́ pé ah, àbúrò dájú wa lọ́mọ wọn lọ ọkọ wọ́n dẹ̀ máa ti sọ àwọn ẹlẹ́hàá lẹ́nu mo mí náà lọ bẹ̀ ẹlẹ́hàá náà wá kíjọ wọ́lẹ̀ pati ah ìrà bàtà lálẹ́ introduce aṣọ ẹ̀ha fún ẹ tó gbàgbọ́ yẹ àwọn òfin tó dé ẹ́ àbí àfa náà bá gba ṣọ́ọ̀ṣì lọ sọ pé ọmọ ń ku ẹ̀ ló ń ṣèyàwó òun ìdẹ̀fẹ́ kan sọ pé òun le jù ẹbí dẹ̀ ni àwa ni kò ṣí fìlà ẹ̀ náà bá ṣí fìlà nínú ṣọ́ọ̀ṣì <laughs> nítorí ẹbí ni ẹ́ ògbọ́ bàtà ṣí fìlà tàbá tún ní kẹ́ ẹ̀ díjú ọ̀nà ṣèbí how many hours la fẹ́ lò bí just for today you know just for today <laughs> òyìnbó ló gbọ́ kò mọ̀ kéwù wá dàgbò ẹ̀rú wàrà wàrà wàrà wàrà má ṣe lé yẹn ó lè ṣe yẹn ó ní àlà ó ní àlà tó bá lọ bí ìyàwó yẹn ó ní bá wọ ní church ó lè lọ kò fún lẹ́bùn bẹ́ẹ̀ ni obìmọ̀ náà ò lè débẹ̀ kò sojú sí ẹ ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣe nínú ibi tí wọ́n gbàgbọ́ pé lè jọsìn àwọn gbogbo tí wọ́n ń ṣe ń bẹ̀rẹ̀ jọsìn ni ó wọ̀ ní participate ń bẹ̀lẹ̀ yẹn gbọ́yé dáadáa àti tó bá bímọ náà mo lè fún lẹ́bùn àwọn ò lè fún lẹ́bùn mo lè fún ọmọ ẹ̀ náà lẹ́bùn gbọ́dọ̀ lè ra rẹ̀ fún wọn tó bá fi ṣe kó mọ́ ọmọ wọn kò sí tó ṣe burú ń bẹ̀lẹ̀ yẹn ṣé ti yé a gbọ́dọ̀ gbàgbọ́ yí àwọn kankan nínú mọ́ámọ́lá ó kàn ní hadu ni tó bá ti ń dípò tí ń fẹ́ kó sínú ẹ̀sìn báyìí ti ya padà sẹ́yìn rárá kò dé lẹ́bùn yẹn ọ̀rẹ́ lẹ́bùn yẹn kọ́lọ́ kójọ kó túbọ̀ fún wa ní ẹ̀bọ̀ yẹn ẹjá ti hajj ti kún fún ti eh, àárọ̀ yẹn tẹ́rkù sọlá fi ọ̀là nàbí yìí sallallahu alayhi wa anábì sàlàsàlàm ní rọ́dùmá àǹfò rọ́jòlè ìzùkírù tó ìndàhù fọlọmùsọ̀lẹ̀ ọ̀lẹ́yìn ní kọ́lọ̀ ń kó fi ìmọ̀ arákùnrin kan gbolẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kẹ́ni náà di ẹni yẹpẹrẹ talẹ́ni náà òun náà lẹni tí wọ́n dárúkọ wọn anábì lójú rẹ̀ sallallahu alaihi wasallam tí ó wá ṣe sàlátù fún un ká mọ bó ṣe pàtàkì sí wípé ká máa ṣe sọ́látò fún afọ́wà anábì sallallahu alaihi wasallam wà anábì ọlọ́run tó kú náà tàbá ti dárúkọ wọn alayhim sọ́látò wassalam agbọ́dọ̀ máa ṣe fún àwọn náà ìyẹn náà tún jẹ́ nínú mọ̀mọ̀ yìí zátó hada dín tẹ́sìn fi yàtọ̀ sí gbogbo tó kù tí wọ́n pè lẹ́sìn àwa válù gbogbo ànábì ọlá àtàwọn òjíṣẹ́ látòkè délẹ̀ kò sẹ́ni ibi kankan nínú wọn ẹni àpọ́nlé ní gbogbo wọn látòkè délẹ̀ tó fi kànáà ní kò pẹ́ káàlọ́bí sọ́lọ́sọ́lá tó dé sẹ́bá ti ń ṣáàjì fún ẹ̀mà fi sẹ́lẹ̀ ìzìájì tó lágbára ni bàbá disturbance ni tó fi kan anábẹ̀wọ̀ àyíṣà tó dé recently kó tó rí pa àníwá Muhammad sọ́lọ́sọ́lá wá dé tabati dárúkọ rẹ̀ aléhìsọ́lá tó àwa ò ṣòpin yẹn láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn kan náà àwọn òfẹ́ àwọn òfẹ́ tiẹ̀ gbórúkọ muhammadu sallallahu alayhi wa sallam ṣébi táwọn tẹ̀ fi máa wá sọ pé àwọn fẹ́ gbà fún. al-iman bi rusul ó wà nínú article gbà fún ọ̀gá wa ni wọ́n. olólùfẹ́ ọlọ́run ni wọ́n ànábì ọlọ́run ni wọ́n òjíṣẹ́ ọlọ́run ni wọ́n láwọn tó jẹ́ òjíṣẹ́ nínú wọn gbogbo wọn látòkè délẹ̀ lẹ́nire gbọ́n lẹ́nire èèwọ̀dẹ ní káwá sọ̀rọ̀ ẹnìkan nínú wọn ní sọkúsọ ò nígbàgbọ́ nínú sọkúsọ tí wọ́n sọ salatu wọn kan nínú àwọn nínú àwọn ẹ̀yìn rẹ̀ lọ sójú ogun ó gbàyàwó rẹ̀ ó jẹ́ kọ́ gbàyàwó ẹ̀ rárá ìsọkú sọ̀rọ̀ allegation burúkú defamation of ni ìbanilórúkọ ń di ànábì kò ní wá ah, tí ò àwọn máa ń ṣe ní àwọn òjíṣẹ́ àwọn tó ti máa kún ọyọ kúrò níbi àwọn àṣìṣe kan kúrò níbi àwọn ọwà kan àwọn wà ẹ̀ ní kan ọmọbí wà tí wọ́n sọ pé àà ah, ẹ̀yìn náà tẹ́lẹ̀ gba àfà tó náà mọ̀ pé náà ti di àrólé àwọn ànábì ọlọ́run torí pé òkè ṣe máa sóòmù yẹn náà ìwọ náà gbọ́dọ̀ máa pìrìsẹ́ǹtì ààrẹ nínú ọkàn ẹ lọ́hùn ní gbogbo bí tó bá ti bá rẹ pé ó mò ń àwọn ànábì ọlọ́run jẹ́ máa ṣera mi bí màásùmù àjọ bẹ níbi rádaràdà má ṣe ní kọ̀rọ̀ má ṣe ní gbangba torí pé wọ́n fẹ́ wù ẹ́ ọ̀dẹ̀ fẹ́ kó tiẹ̀ tẹ́lẹ̀ mi bá ṣe kò lè já ọyàn lójú ṣé wọ́n tí wọ́n bá ṣe à wọ́n àfúnni míníọ̀ àfúnni míníọ̀ wọ́n náà wá jókòó sí kọ̀rọ̀ kan wá ń fíìmù lórí fóònù àgbà àfà ọlọ́wọ́ á mú gbàgbé sùn lọ bí tó ti ń wo ẹ̀nà bá dé náà bá gbà fún ah ustaz ustaz ìmọ̀ọ́mù àfà kí ni yẹ ó orídìí kù ẹ gan orídìí kù gan so kánà àwọn ayá tájọ sùn lókè èmi máa ń sùn gbà mí máa pe rọrọ bí ẹni tó ti sùn mo á rí i pé ọmọ ìyá yẹn wá máa gbọ́ pé fóònù ń dún mo wá dákẹ́ síbẹ̀ mo padà wá rí i pé ok ọmọ ìyá yìí ń ṣe online class Quran class fún àwọn student kan lóru ni ẹni mi wá dùn pé alhamdulillah tó bá pé fóònù fíìmù náà náà ọ̀yá yẹn wò lóru náà mo ṣe máa gba ah broda yìí ah àwòrán súnà náà dẹ̀ ń wò yìí ẹlẹ́hàá mi náà ṣe wo fíìmù dé bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ ẹlẹ́hàá fíìmù <laughs> inna lillahi wa inna ilaihi raji'un gbogbo àwọn erékeré dẹ̀ kí ní ká yé erékeré àgbákò ah, nǹkan gbogbo ẹ̀ pátá ni sísá mi o rúmù mi ló ń fọ́lò gbogbo dáradára oríṣiríṣi gbogbo àwọn ọ̀tọ́ lálùkùránì gbogbo wà sí kò nítumọ̀ kankan lára tiẹ̀ kò ráyè fún lẹ́kọ̀ọ́sára àfi gbogbo àwọn oríṣiríṣi rádaràdà àti yẹn jàkùjàkù àti yẹn eléyìí tí àwọn tí ò lẹ́sìn fi cash fund láyé òun náà tún mú ẹ̀ǹgíjà rẹ̀ nínú ẹ̀ ó mú ó mú ẹ́

ó mú wá ń sọ jí ara mi tó ti bí ẹjẹ́ òjíjí mi wo fíìmù wo gbogbo ẹ̀ ẹ̀yin ó mú ọlọ́run kò fẹ́ sí àtọ̀kọ́lá rẹ̀ bá ń tó ẹnìkan láyé fi ń rò pé mọ̀ pé àti àwọn yẹn ni dátà ìlú lólo náà ṣe ń dátà ti android fóònù ọwọ́ ti àbáyé fóònù ọwọ́ ẹ̀ bí o ṣe ń lò lòun náà ṣe ń lo títí ẹ̀ so ṣe rí pé o differentiate láàrin wa àti àwọn ènìyàn so ẹ jẹ́ ká yẹ kó lè wa kí ó pè dáadáa ká jìnnà sí àwọn tó lè máa kó ìdọ̀tí bá wa àwọn anábì ọlọ́ọ̀lá tó fi délẹ̀ ibi tá a ti kúrò nìyẹn ẹni ẹ̀ṣẹ̀ ni àpọ́nlé ni wọ́n kò sí ẹni kankan nínú wọn tó jẹ́ ní àbùkù ló jẹ́ pé àwọn tí wọ́n ń fi orúkọ ànábì wa Ìsá alayhi salatu wa salam tí wọ́n fi ń bù ká ní gbòòrò a ní ẹ̀yìn kẹ wọ́láyé ẹ̀fẹ́ràn ẹ̀ tó wa <laughs> ẹ̀ẹ̀pọ̀lé tó wa àwọn mọ̀tán ẹ̀ ìtàn ya rẹ̀ <laughs> everything nípa ẹ̀lámọ̀ bó ṣe jẹ́ ní àpọ́nlé bọ́lọ̀ ń ṣe pọ́nlé tó bó ṣe pọ́n ya rẹ̀ létó gbogbo ẹ̀ pátálà wa mọ̀ tọ́lọ́ sọ fún anínáàlù Qur'an kọ́lá wọ́n ṣe fẹ́ pa gan tí wọ́n fi rí pa ọlọ́rí fílì sí kìrìsì yẹn fún wa tí wọ́n fẹ́ pa ò ṣùgbọ́n wọ́n tráyẹ̀ ní ìrọ́ rí pa ọlọ́n fọ́ra ara rẹ̀ ní òun kó yọ kúrò láàrin balẹ̀ rafa'ahu Allahu ilayhi ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum so láti wá sọ pé wọ́n pa wọ́n kàn án irú ìdájọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ pé ká ṣe fún àwọn bandit tí wọ́n bá pààyàn tí wọ́n bá dúkìá ẹ̀yọ̀kọ̀tàlù ọ̀yọ̀sọ̀lábù tó bá pààyàn tó bá dúkìá ẹ̀kan wá gbélébù ẹ̀dẹ̀ wá pa wọ́n pakópa yẹn ní nínú tá a sọ nínú kótóbà lánàá mi tẹ̀ wọ́n yá arántí sọ sọ́líbù yẹn náà mà òun ni àwọn èèyàn rò pé náà fẹ́ ṣe fún ànábì wa àyínsá àlèsọ́làtọ̀ ọ̀sán àtọ́ pè ní Jesus tí wọ́n ń pè ní ẹgbọ́n mi yìí o <laughs> irú tí wọ́n táwọn ọ̀tá ọlọ́run tó fẹ́ ṣe fúnjọ́ kìíní àná nìyẹn wọ́n fẹ́ pa nípa ẹ̀sìn wọ́n fẹ́ fi ṣẹlẹ́yà òótọ́ wọn ṣẹ̀ṣẹ̀ máa pa àwọn ànábì ọlọ́run wọ́n ti ń pa àwọn ànábì ọlọ́run lóríṣiríṣi àwọn bá nísìlẹ̀ ti wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ fún un náà ṣùgbọ́n fún ara ọlọ́run ọba ọlọ́run kò yọ láàrin wọn ọlọ́run ó kù díẹ̀ bá kọ́wọ́ bá balẹ̀ rọ̀ fáàhù lọ́ọ̀hù ilé wọ́n dẹ̀ palẹ̀ wọn kúrò láàrin wọn ojú wa tì wọn. so kẹ́bà mọ̀ pàwọ́ afẹ́ràn ẹ̀jẹ̀ yín lọ àwọn làwa wá gbàgbọ́ pé wọn ò pàṣẹ àní wọn ò pa àní wọn ò kàn àná ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ́yà tí wọ́n fẹ́ fi ṣe àwọn ni wọ́n ṣẹlẹ́yà wọn lójú tì sókè wọn náà wá nígbà gbogbo wọn ti pa yẹn ìwọ náà ń bọ̀ ta dunú nìyẹn o <laughs> ẹ ò ń bọ̀ ta yọ àwọn anábì ọlọ́run alayhim salatu wa salam hum ahbabuna olólùfẹ́ tiwa ni wọ́n ẹni ẹ̀ṣà ni wọ́n alápọ̀nlé ni wọ́n ẹni ẹni yìí ni wọ́n èèwọ̀ nìkan máa wá nígbàgbọ́ tó máa wá dọ̀tí àwọn ẹni yìí àbí tí ó máa kó àléébù kan bá personalities wọn. náà anabi sọlá sọlá ń ní ẹni tí wọn bá dárúkọ ń létí rẹ tí ó bá ṣàtọlá tó fún anabi sọlá sọlá kọ́nà kò fi irú ẹni bẹ́ẹ̀ ṣẹ̀sìn kò fi mọ̀lẹ́ gbólẹ̀ níparí من حديث ti àárọ̀ البخيل albakhilu ذكرت عنده فلم يصلي yusalli alayya ẹni tẹ́ bá ń wá àwọn káàkiri nílẹ̀ tí ó jẹ́ olórí àwọn náà wọn ẹni tí wọ́n dárúkọ mi létí rẹ̀ tí ó lè ṣe sọ́lá tó fún mi sallallahu alaihi wasallam kí ló ná ẹ ló kọ́ ṣe sallallahu alaihi wasallam ni tó fẹ́ ṣe náà nìyẹn àwọn wá ní ẹ̀wọ̀ tí wọ́n lè ṣe yẹn ànábi ni àwọn lẹ́ni náà bàkìlù ni àwọn ẹgbọ́rò ìtànàbí ìròyìn bàkìlù Um, ẹ̀jẹ̀ sáré yanjú nǹkan mẹ́ta kan bí tí mo dé yẹn bakhil ẹni tó ń gbọ́ bùkátà ẹni tó gbọ́ bùkátà síwájú ẹ̀ tó tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò fún ẹ máa ti pè láwọn ó ṣe é ṣe kó jẹ́ sí pé bùkátà rẹ̀ díẹ̀ gan ó ti ń kọ́ mu ẹ̀ kò ká bùkátà tó wà wájú ẹ̀ kó tó sọ pé yàn án kọ́kọ́ wò ó ṣó ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ ẹ̀ tó ń gbọ́ bùkátà lórí ìyàwó ẹ̀ tó bá ṣẹ́kù ńlẹ̀ tí ò náwó síta ló ṣẹ̀ṣẹ̀ lè máa fojú àwọn wò ó ṣùgbọ́n tó ń wọlé òǹgàn ní savings ó ń struggle ọmọ fẹ́ jẹ ìyàwó fẹ́ jẹ afẹ́ sanwó ilé kí wọ́n máa fẹ́ sanwó ilé ìwé ọmọ gbogbo bí tó ń da tó ń wọlé tó ń da sí nìyẹn bó ṣe yẹ kó rí náà nìyẹn àkọ́kọ́ nìyẹn ntọ́nà máa bí nìyẹn tó pẹ́ lómi akọ́ máa dédé gbogbo ẹlòmí àwọn àpélárun bùkátà tó ń gbọ́ nínú ilé tí ò bá ti mẹ́hẹ tó ń gbọ́ tó ń mójútó tí ò bá ti yọ pé kó náwó síta má pè láwọn o má pè láwọn o ó dẹ̀ ń ṣe ṣe ń gbà míì kó yẹ pé ọ̀dọ̀ tiẹ̀ ni ọlọ́run ò ní kó náwó sí lásìkò yẹn ó níbò míì torí pé kọ̀ǹdíṣọ̀n tẹ̀ nìyẹn ó kírísíkà ju tiẹ̀ lọ ó náwó síbẹ̀ tí wọ́n mọ̀ so ìyẹn bẹ́ẹ̀ ẹlòmíì dẹ̀rẹ̀ ẹ̀yìn wo pé ó ní lọ́wọ́ ni gbèsè ló fi ń lòṣẹ̀ ni wàlá àwọn ẹ̀rọ ọlọ́run kan wà gbèsè ni wọ́n fi ń ràn business ṣùgbọ́n kí ni ká ti gbọ́ ló fi rọ́kọ̀ bọ̀ gíní gbèsè náà lọ́kọ̀ yẹn náà tó sanwó ẹ̀ lọ́wọ́ wọ́n á rò pé nínú owó gbèsè yẹn kó dá ọlọ́run ló kówó á rò pé nínú owó gbèsè yẹn kó bẹ́ẹ̀ sanwó ilé àwọn ọmọ yẹn kó máa yà rárá tí ò bá fọpọlọ ṣe ó máa padà dẹni tí ò jẹ́ tí ò ní kankan máa ní torípó ní tó gbọ́dọ̀ máa dá padà ní gbèsè tó fi ń lò ṣẹ́ ni ìmá sáré fi ẹ̀sùn ahun kan ní àfi ká farabalẹ̀ kó máa lọ padà jẹ́ pàánà pàápàá olè olójú kòkòrò ni wa ẹgbọ́n yìí o lábàlá ti bì yẹn nǹkan lẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣàlàyé kẹ́lìmọ̀ bàkìlù tánà bí ló ń bẹ̀ yẹn sọ́dọ̀ta ẹ̀ náà rí pé ohun tí ò ní ẹ lára láti fúnni láti yọ̀ǹda kó lánú kó ṣe sallallahu alaihi wa kò ní ẹ lára náà owó tó bá ti nílé lára láti yọ jẹ́ fúngbà tó fẹ́ dà in fact ara ní ẹ láti ná owó yẹn ó ṣá tiraka ẹni yẹ́ ẹ̀sẹ́ kó yẹ kó lè fún tó 10,000 ó ṣá tiraka fún ní 5,000 naira tó bá ti ń jù bẹ́ẹ̀ lọ ó ti ń bọ́ sí naira ó ń ṣàwọn mọ́ nìyẹn ó ń ṣàwọn àwájá parí ẹ̀ pẹ̀lú ilé náà ìyá lè máa sọ sallu ala nabiyil karim <clears throat> náà ẹkùnkùn mọ̀ pé ilé ẹ̀kọ́ náà níbi táwa yìí alẹ́sàkàdálẹ́kì náà Allah ibarik fikum ààkín máa ń kọ̀máǹdì àwọn èèyàn ó ti di common mistake ó ti ó ti pọ̀ káàkiri ayé tí ń ṣe rẹpẹtẹ sáàdẹ máa ń tẹ̀wá sáwọn àkíyèsí kan al-kathratu la tu'tabaru dalila nǹkan kọ́mọ̀ táwọn èèyàn máa ń sábà ń ṣe kò sọ́ di pé nǹkan yẹn right nǹkan kọ́mọ̀ táwọn èèyàn ń ṣe nísìnyí kò sọ́ di pé nǹkan yẹn ti tọ́ sọ̀rọ̀ àsọ̀rọ̀ ń bẹ kan jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjáàbù fìtínà tọ́pọ̀lọpọ̀ sísàs dẹ̀ ń wọ̀ àtọ̀pọ̀lọpọ̀ ní kọ́ọ̀bù àgbákò tọ́pọ̀lọpọ̀ sísàs ń wọ̀ ẹ̀ṣọ́ ní tẹ̀ ń wọ̀ yìí ẹ̀ṣọ́ náà dẹ̀ ní kẹ́ fi jìlìbáàbù bò sọ̀rọ̀ glove náà ti socks gbogbo ẹ̀ ti dẹ̀ṣọ́ ọmọ kó glove kó oríṣiríṣi iṣẹ́ design oríṣiríṣi sára socks ẹ̀ṣọ́ ni àwọn nǹkan yẹn ẹ̀ṣọ́ náà dẹ̀ ní kẹ́ẹ̀bù lọ́lọ́wọ́n bá ní kẹ́ẹ̀bù jẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n náà àṣìbá àfà ni wọ́n sọ rárá wọ́n láyé ibi dínà zira sahun ọlọ́run ẹ̀ má fẹ̀ṣọ́ hàn so nǹkan wá pọ̀ táwọn ti wá ń ṣe kọ́dà àwọn yàrá àwọn àfà gan pàápàá ní sìn in fact ní kọ́ọ̀bù yẹ́lò jìlbáàbù yẹ́lò ni wọ́n dẹ̀ ń pink oríṣiríṣi ẹni náà ti di ẹ̀ṣọ́ tó bá ti di tètè di pé ó kọjá àwọn èèyàn tuntun wò pé àwọn ah, mọ̀dẹ̀ láìkì ìmọ̀ra ọmọ yẹn ah, in fact eh, in fact ó unique ó unique ó unique tó láti ń di bẹ́ẹ̀ pé yòròyòrò dẹ̀ tún ni ẹ̀ṣọ́ tún nìyẹn náà ẹ̀ṣọ́ náà dẹ̀ ní kẹ́ẹ̀bù àbí sísá wa wọ jìlì bàbá wọ́bọ̀ ní cob ṣé nìkan wá ń wà ń bí ṣé nìkan tún wà ń bí ẹ́ ní cob tuntun wọ náà wọ́n tún kóṣẹ́ sí kó gbọ́ tí oríṣiríṣi ẹ̀ tí tí wọ́n ti kó sí lára pé àwọn àwọn ọmọ ètò gbọ́yé rárá rárá rárá nǹkan ti pọ̀ táwọn èèyàn ń ṣe kò sọ di pé nǹkan yẹn tọ́ apàlà sí pìlẹ̀ tó tọ́ ni àwọn èèyàn máa ń sábà sọ location ẹ sọ́lá alùkẹ́rì sọ́lá alùkẹ́rì mi <laughs> so kí ni pìlẹ̀ so agbọ́dọ̀ gbọ́yé káwọn ọkọ̀ tá à ń ṣe o kọ́mọ máa lọ rò pé ṣé gbogbo nǹkan tó wá ti kọ́mọ ẹni sí gbogbo nǹkan táwọn tí ń ṣe tán kọ́ tó bí òun pàápàá kọ́dà kọ́ tó bí bàbá rẹ̀ náà ti ń ṣe o ìtàn ní gbogbo eléyẹn research nínú mọ̀ àwò ṣé kí nìyẹn wọlé àbí ò wọlé á ti rí pé kò wọlé tọ́ ní dẹ́ ìṣẹ́ pé tó wá dókèṣàn kan tẹ́wàá fà kan bá ṣe àbò wà ń bè kan ọ̀sáàdù kan ṣe ní ìjókòó kan ọba wọ́mọ́ ọlọ́wọ́ asáwádìí kò bíjà nífẹ̀ẹ́ ìmọ̀wò ah, ah, àfáyẹ kò jẹ́ kò jẹ́ ah, rárá o máa wọ́n tí ẹ̀ tó bá ti ní kápá àti kọ̀rẹ́ tí ẹ̀ níbi tó ti bá rẹ̀ kọ́ pẹ̀lú ọkàn ẹ̀ wọ̀dálẹ̀ka adọ́àfùl iman so ibi tó lápẹ́ agbára mọ́ nìyẹn bó ṣe lè kọ́ náà nìyẹn ṣe sí yẹ wá báyìí àrípìlẹ̀ fún àrípìlẹ̀ fún ẹfẹ́ dáwọn èèyàn lákẹ́ dáwọn lákẹ́ ẹjẹ́ káwọn èèyàn fúnra ara wọn kí wọ́n finú fẹ́ dọ̀ kí wọ́n ṣẹ̀sọ̀ láti fún anábì fúnra ara wọn sallallahu alaihi wasallam abẹ́ sọ̀rọ̀ ẹ dárúkọ ẹ̀ kí wọ́n ṣẹ̀sọ̀ láti fún wẹ́kẹ́ máa pàwọn èèyàn láṣẹ pé kí wọ́n ṣe so àárín nínú ìṣe tí àwọn èrò síwájú tí wọ́n ti lọ tó bá tọ́ bẹ́ẹ̀ ni àwọn tó jù wá lọ́nà ti máa máa lo mẹ́tọ̀dù yẹn ní àwọn látọ̀rí ànábì ọlọ́run àti àwọn sàhábà rẹ̀ àtàwọn tàbíìn so àbí ọlọ́run bá kójọ kó gba ilé ìtì àṣọ ní àìbàdà fún wa kó di ọkọ́ máa lọ́dí pé alùsùn náà máa kó sí láti tètè mú àlàyé ọ̀rọ̀ yẹn wá bẹ́ẹ̀ tìrìpàtìpọ̀ àwọn ayá mi náà àwọn kan mi tọ́wá ti pé kí ni ẹ ti kọ́ mọ̀ akọ̀bẹ̀rẹ̀ ti ṣe nìyàn ní mọ kí ni ìdájọ́ rẹ̀ sòlò láàfin gbọ́dọ̀ jẹ́ kí ó di ohun tí ó ti gbilẹ̀ pátápátá tó máa di tó máa wọ àgbo ọmọ ìyá tó náà gbẹ́sìyè tí wọ́n bá ti wá kó tuntun ti ṣe báyìí wákà kan náà wà ní ìsìn tí mo ní fẹ́ pàkíyèsí wọ́n sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá náà tí ọ̀nà ní kí wákà dídárọ̀ lọ́rùn ẹja chíǹjì kankan nínú wákà yẹn gbogbo ohun tí mo ti fà láàfíà kò jọ ẹ́ àwọn tí ń da fún yàrá pé gbogbo ohun tí ẹ ti fà láàfíà kò jọ má jẹ́ kó wọn ta ní tẹkùn tẹkùn ṣẹ́rí yẹn náà ẹja chíǹjì kankan nínú ẹja máa ẹja rìpléṣì fàlàfíà àkójọ yẹn pẹ̀lú tá a ti fi àdúrà àkójọ ọlọ́run ìyẹn ló máa máa dá wa padà sí pé ọlọ́run kó nǹkan ẹjọ́ fún wa ìṣàlá fi àwa la fi kójọ kó máa yẹ pé gbogbo ohun tí a ti fa àdúrà kójọ tó ti wà ẹ̀kọ́ àwákàwà kan jáde síta nínú Ramadan tó lọ lọ́hùn Ramadan tó lọ yín náà ni àbí so alhamdulillah ìgbà tí sọ́sọ́ bí wá ti kọ barakallahu fihi barakallahu fihi eh, ìgbà tí ṣe wáyìí ni so ó possible kí mistake kékèké wà nínú tí yẹn bá ṣe nígbà tí kì í ṣe wáyìí ó ṣe ṣe so adẹ kí báyìí bọ adẹ make àwọn adjustment kékèké nínú ẹ alhamdulillah so ó dẹ̀ release mi padà síta lóòótọ́ sí bí náà ti trendy gan-an ìmí tó dẹ̀ jáde ti dáná alhamdulillah ọ̀nà ti trend àwọn èèyàn ti gbọ́ lọ́dọọdún lọ́dọọdún so ẹlọgbọ́ alákọ̀ọ́kọ́ ẹlọgbọ́lẹ̀ kejì ẹ ti máa rá àwọn adjustment kankan adjustment kankan ó ti wà nínú ẹ̀ so gbogbo eléyìí nìsín àwọn ẹwà súnà lélẹ̀ yẹn ẹwà súnà yẹn tábà ti kó sí nǹkan kan tàbí pé ah kí ni ti fẹ́ ti fẹ́ kọlu àkídà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àtàrí make adjustment make correction kó máa dín tí. ó máa ṣẹ́kùnlẹ̀ fáwọn ọmọ tí wọ́n ń bọ̀ àbí fẹ́lẹ̀ omi náà tí nǹkan tí yé tó máa sọ pé ibi yẹn ti jáde yẹn ha gbọ́dọ̀ nínú ẹ̀ tó o àbí ọlọ́run bá kójọ kó ṣàmùkúrò fún ẹnìkan kan ibi tí a kò sí mo ń pàkíyèsí àwọn ẹ̀jẹ̀ mi kan sí nǹkan kan jẹ́ òní tó bá correct èèyàn kò túmọ̀ sí pé ayé ti parẹ́ àbí ẹni ẹ torí pẹ̀lú mi kì í fẹ́ kí wọ́n kọ̀rẹ́ tí wọ́n rárá mo wá ń ṣàlàyé fún wọn àwọn ẹ̀jẹ̀ mi tí ń bá sọ̀rọ̀ ọba tó da ayé àtọ̀run ó kọ̀rẹ́ ta anábì sọ̀rọ̀ sàlám nínú alukur'an anábì dẹ̀ náà alukur'an sọ̀kalẹ̀ fún anábì ẹ̀sùn káyà yẹn síta ó dẹ̀ di ti gbogbo ayé dẹ̀ ń ha sórí

sọ́lọ́ ẹ̀sọ́dà so ẹ̀kọ́ ni ṣé ti yé ẹ̀kọ́ ni tẹ́ni tó bá tiẹ̀ jù ní lọ́ba pè ní sàkíyèsí ẹni yìí ẹ̀ ló ti lè pè ní sàkíyèsí ó kàn lè hàn náà ẹ̀ kó kó fi bọ̀wọ̀ fún ẹ ṣùgbọ́n ibi tó bá ka mọ́ tó bá ti pẹ́ sàkíyèsí yẹn má rí ní rí pé wọ́n dẹ̀ wá ń múlẹ̀ sí ni wọ́n dẹ̀ rárá o ẹni tó jù ní lọ́nà ló lágbára rú ẹ̀ sọwọ́ ló yẹ pé tí wọ́n bá fẹ́ kọ̀rẹ́ tẹni tí wọ́n jù lọ fẹ́ kọ̀rẹ́ tẹni tó jù lọ òbí ẹ àfa ẹ àgbàlagbà sí ẹ lọ́jọ́ orí ọ̀gá ẹ lẹ́nu iṣẹ́ ìwọ gbọ́dọ̀ lo òṣùlùbù tí wọ́n fi kọ̀rẹ́ tiẹ̀ tí ò ní túmọ̀ ìgbéraga rọra lọ bá pàmò bó ṣe ń rọra gbé kalẹ̀ pẹ̀lú ọwọ́ pẹ̀lú apánlé pẹ̀lú tẹríba torí ní tó fi ju ẹ lọ yẹn sàbẹ̀rẹ̀ àwọn bá kó kó كتب وفواني أكبري ليتي وكساني لهذا وصلي اللهم وسلم وبارك على محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته